أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوكم الله وبركاته ọba tó fi ìfẹ́ rẹ̀ kó wájọ ní ìrọ̀lẹ́ ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulgani almakdisi ọlọ́run bá kí ó yọnu sí ní ìdánilẹ́kọ̀ọ́ tó gbẹ̀yìn a lórí ọ̀rọ̀ lórí laylatul qadr a ṣàlàyé pé kí ló ń tà ń pè ní laylatul qadr àti pé kí ni ìtumọ̀ rẹ̀ ní èdè lárúbáwá àti èdè sharia kí ni àmì tá a fi máa ma laylatul qadr so lónìí a ó tẹ̀síwájú lórí ọ̀rọ̀ lórí laylatul qadr ó ní pé hadith alákọ̀ọ́kọ́ ní bábí afọ́nù. náà ó ní àdífi abdullahi ibn umar anna rajulan من أصحاب النبي صلى الله عليه وسلم أروا ليلة القدر في المنام في سبع العواخر فقال النبي صلى الله عليه وسلم أرى رؤياكم قد تواطأت في سبع العواقب فمن كان متحريا فليتحرها في سبع الأواخر حديثي أبو هالتي عبد الله وما عمر الله باكيو يونسي wípé arákùnrin kan nínú sàábẹ́ ànẹ́bí sallallahu alaihi wasallam àwọn arákùnrin kan wọ́n rí lẹ́yìnlẹ́tùn kọ́dìr lójú oorun wípé ọjọ́ keje gbẹ̀yìn ó ní laylatul qadr wà ní pé mẹ́wàá gbẹ̀yìn ọjọ́ keje mẹ́wàá ìgbẹ̀yìn ó ní laylatul qadr wà anabi sallallahu alayhi wa sallam sọ pé arọ rùbíyàkú kọjá wa tọ́ àti fi sẹ́mi ó fẹnu kò lórí ọjọ́ keje gbẹ̀yìn nínú ìdákẹ̀wá ìgbẹ̀yìn la oṣù ramadan gbogbo ẹnikẹ́ni tí yóò bá wá Laylatul Qadr falyatahariha fi sab'i al-awakhir kó wa ní ọjọ́ méje gbẹ̀yìn ramadan hadithi àwọn masáyìl tó wà náà ni pé lálàkọ̀kọ́ a lè fi àlá a lè lò láti fi kẹ́wọ́ láti mọ nǹkan kan láti sàǹfàní pẹ̀lú ẹni bí tí àǹfàní bá wà ṣùgbọ́n kìí ṣe tí a gbọ́kànlé àlá kìí ṣe tí a fi ń ṣiṣẹ́ níbi ṣẹ̀ríà àlá kò sí ìdájọ́ kankan nú ẹ̀ nínú ṣẹ̀ríà wípé ọwá lálàá a wà ní ṣẹ̀ríà ń tọ́ ọlá báyìí ni rárá torí pé àlá náà nínú ọ̀gá ìbì ni ó dìgbà tó bá ṣẹlẹ̀ tán ìgbà náà látò mọ̀ pé àlá tó ọlá ogun tí láàbò ṣe rí náà ni ṣùgbọ́n kò ní ìdájọ́ kankan tó rọgbà mọ́ ṣẹ̀ríà lórí ẹ̀ mo wá lálàá ó ń rí bó ti rí kò mí ní ju àwọn tí kì í lálàá lọ torí pé àwọn ẹ̀bùn míì ọlọ́nkà wọn fún yàn lẹ́ni tó bá wù kò sí wàá mí ni pé tọ́lọ́mùgbà tọ́lọ́mù fún ọlẹ́bùn kan ọwá ní àjùlọ lórí àwọn tọ́lọ́mù fún bákan náà a lè mọ lẹ́yìnlẹ́tòlù kọ́dìr láti ọ̀ràn pé a rí àmì yálà kárí lójú oorun wípé alẹ́ alẹ́ kọ́dìr ni àbíkẹ́lòmíì kórí wípé ọjọ́ kẹtàlélógún lòún rí laylatul qadr ó lè jẹ́ bó ti rí ó sì lè má jẹ́ bí ó ṣe rí ṣùgbọ́n àwọn àmì tí anamsa sallam tún dáwọ́ kọ léta kàsẹ́yìn àwọn náà tún wà nínú àwọn àmì tí a lè mọ laylatul qadr bẹ̀t gbogbo ẹ̀ lásán àmì ni kò sí ìdájọ́ kankan lórí ẹ̀ n tó dáa jù náà fún mùsùlùmí ó ní kó náà papọ̀ mọ́ àwọn mùsùlùmí níbi tí wọ́n ti ń wá alẹ́ Laylatul Qadr bákan náà hadith Aisha tó sọ pé ya Rasulullah ara'ayta in wafaqtu Laylatul Qadr bima adu wọ́n ò jí sí ọlọ́run kí ló rí tọ́lọ́mbà ti ẹ̀sùn mi ṣe kò ń gẹ́ Laylatul Qadr mo wá dá mọ̀ wípé alẹ́ yìí o òun lálẹ́ ilẹ̀ lẹ́tọ̀ kọ́dẹ̀ tí n bá tiẹ̀ wá dá mọ̀ kí ni tí màá máa wí kí ni tí màá bàládùá anabi sàlá sàlá sọ ìgbẹ́ ta kùlí na allahumma inna ka àfu gbóntó hibbul afafa afuwa ni wọ́n máa sọ pé ìwọ ọlọ́run ọba o ìwọ ọlọ́ba alámójúkúrò o sì fẹ́ràn àmójúkúrò ṣe àmójúkúrò fún mi lórí àwọn ẹ̀sẹ̀ mi sọ eléyìí fi hàn pé rírí Laylatul Qadr ó lè ṣeé ṣe ó sì lè má ṣeé ṣe ìgbà míì ọlọ́run máa ń fẹ́ lómi ṣe kòńgẹ́ rẹ̀ tí ó mà ìgbà míì ó lè má mà àlá kìí ṣe pé lọ́pọ̀ ọgbà wàá rí ntí ntí o fẹ́ rí yẹn ní kendere ni for example èèyàn wálé ìwé ọ̀n wá skul kan tó ti apply fún ó se pàtàkì fún kọ́ wá lálàá pé ó fún níwèé kan bí ó ṣe la náà nìyẹn ó wá di pé ká máa wá túmọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ò ní ṣe à ní lè mọ́ ó dìgbà tí nǹkan náà bá ṣe so kọ̀pẹ́ náà bá send admission ṣe yóò mo sì lálàá pé wọ́n fún mi ní pépà kan o so wọ́n fún pépà yẹn ìtumọ̀ rẹ̀ ni pé yóò rí admission bet ó lálàá o kọ̀ lálàá o yọ padà rí admission náà that means pé aláàrẹ̀ ò ní ò ní ṣe pọ̀ mọ́ admission rẹ̀ now ọ̀rọ̀ anabisa asalam tó ní fi hadal hadith abi fi sab'i awaakhir méje gbẹ̀yìn ramadan riwaya mi wà nínú bukhari tó sọ pé wàkánú láyàzàlúnà yàkùsúnà alànàbí sallallahu alayhi wa sallam ruya annaha fi laylati sabi'ati min al-ashri al-awakhir ó pé àwọn sàábí wọn àyà wọn àgbò wọn bẹ̀rẹ̀ wá sọ fún wọn bẹ̀rẹ̀ sí wá sọ fún anabi sàlá pé àwọn rí laylatul qadr ní ọjọ́ méje gbẹ̀yìn lọ́wà ní anabi sallallahu alayhi sọ pé arọ rùyàkùn kọ́tà wà tọ́ àti fi àṣírí làwọn àgbẹ̀ mo rí i pé àlàyé ó fẹnu kò lórí mẹ́wàá gbẹ̀yìn sọ anabisa salam ó ní kí wọ́n wà nínú mẹ́wàá gbẹ̀yìn famankana mutahariha gbogbo ẹnikẹ́ni tí ó bá wa fáliyàtà àríhà min ashrin awaqib kọ́ wa ní ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn ramadan bákanáà hadith aisha míì tó ní anabi sallallahu alaihi wa sallam sọ pé taharraw laylata alqadri fi witri min alashri alawakhir min ramadan ẹ máa wá laylata alqadri nínú àwọn àṣọ ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn ramadan eléyìí hadith ni tí a bá wà ń bọ̀ wá tú àkànfi ṣe ẹ̀rí ni so gbogbo àwọn àdìsí pátá wọ́n fi hàn pé laylatul qadr kìí dúró ní ààyè kan a máa change either uh, 29 àbí 27 àbí 25 ìgbà míì ga 23 àdìsí tẹ wà tá a tó yẹ pé wọ́n sọ pé 21 làwọn rí àmì tí anabisa sallam sọ làwọn rí àmì náà so that means pé laylatul qadr a máa change òye ṣùgbọ́n ní ààyè kan ṣùgbọ́n a máa wá nínú wítìr ẹni pé àṣọ ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn so ìdínú táwọn afa tí wọ́n fi sọ pé gẹ́gẹ́ bí eh, ibnu abdulbar ó ní fahadà yadullu ala anna laylatul qadr tantaqilu eléyìí fi hàn pé alẹ́ laylatul qadr a máa change láti òru kan sóru míì ọdún míì yóò change ọdún míì sóru míì again wọ́n ní ṣùgbọ́n tata gbogbo ìhà àlá tí wọ́n lá wípé méje ìgbẹ̀yìn ni fún ọdún yìí nìkan ni kì í ṣe fún gbogbo ọdún that means pé ọdún táwọn sàábì sàlábà àti sàábì àti sàlábà àwọn sàlábà tó ń lálàá ọdún yẹn ni wọ́n ń sọ̀rọ̀ bá kìí ṣe pé gbogbo ọdún pátá yóò àmà wá ní twenty seven so bákan náà ọ̀rọ̀ rẹ̀ ní tó ní famankana mutahariha falya taharraha taharraw laylatul qadr ẹ wá laylatul gbogbo ẹnikẹ́ni tí ó bá wà kó wà nígbà báyìí ó fi hàn pé ó torí pé ntọ́ bá hàn àìwá àbẹ́ẹ̀ kọ́ ni tó wáyé pé ń tọ́ hàn ní àní so that means pé lẹ́yìnlá tó kọ́dé ọlọ́run fi pamọ́ ọlọ́run fi hàn ní kankan ìdínú tó fi tọ́lá sàásálà fi ní kí a wà bákan náà àwọn afáàmì wọ́n yọ ìdájọ́ kan nínú ọ̀rọ̀ anẹ́bísà sálàm tó ní famankana gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ wà eléyìí fi hàn pé wíwá Laylatul Qadr yẹn kìí ṣe ọ̀ranyàn torí pé náfìlà ni ọlá ni gbogbo ẹni gbogbo ẹni ọlọ́run bá fi ṣe kòńgẹ́ rẹ̀ ọlá ń bẹ fún un a sì lè sọ pé twenty seven yẹn tí àdéhìsí wá lórí ẹ̀ ó ní aglab olófin pọ̀ jù ìgbà míì a máa wá ní thirteen twenty three a sì máa wá ní twenty five a máa wá ní twenty seven àbí twenty nine dáṣẹ kí wá ní ìdí tí a fi fi alẹ́ lẹ́yìnlẹ́tòlù kọ́dẹ̀ tá a fi pamọ́ tí òkùnkùn hàn ó ń kálukú ọmọ hadith wa láti ọ̀dọ̀ rubada ọmọ summit ó kharaja nabiyu sallallahu alayhi wa sallam yóò fi bírù náà bí lẹ́yìnlẹ́tòlù kọ́dẹ̀ lọ́jọ́ kan anamisa asala ń jáde wá wọ́n fẹ́ fún wa ní ìwé pé ọjọ́ báyìí ni Laylatul Qadr fatalaha rajulani níbi anamisa asala ti fẹ́ sàlàyé làwọn arákùnrin méjì kan bẹ̀rẹ̀ sí jiyàn níwájú anabi sallallahu alayhi wa sallam wọ́n ń fàjàgbà so níbi tí anamisa asala ti dojúkọ wọn lórí tí wọ́n ń ṣe yẹn dànẹ́bísà sálà lọ́wọ́ bá gbàlagbà ó ní kharajtu li ukhbirakum bi laylatil qadr mo jáde wá tẹ́lẹ̀ ni mo fẹ́ fún mo fẹ́ sọ fún pé laylatil qadr ọdún yìí o ọjọ́ báyìí ni fatalaha fulani wa fulani ṣùgbọ́n lágbájá àti lágbájá tún ń fàjàgbà láàrin ara wọn farufiat lọ́lọ́mbà lọ́ba gbé ìmọ̀ rẹ̀ lọ wàásà ẹ̀yẹkùnà khayran lakum ó lè jẹ́ pé gbígbé lọ oore ni fún yín faltamisuha fi tasi'ati wasabi'ati wal khamisati ẹ wá ní twenty nine àbí twenty àbí twenty so eléyìí fi hàn pé ìmọ̀ rẹ̀ ọlọ́ngangan fúnra rẹ̀ tìkára rẹ̀ lọ́pàpà wá ṣe ní ohun tí èèyàn ò ní mọ̀ ló gbé pamọ́ oore sì ni ó máa jẹ́ fún mùsùlùmí torí pé ìbájẹ́ pé àní máa wà ní báwo láti wá máa ṣe kìyàmù lẹ́yìn ní ten days yẹn pẹ̀lú ìgbìyànjú tá ń gbìyànjú àní ìgbà torí pé a gbọ́kànlé ọjọ́ yòó gangan ọjọ́ gangan nìkan láwà dáhùn mójú táwà ṣiṣẹ́ ìbáadà ṣùgbọ́n gbogbo ìtẹ́ àṣẹ tí lẹ́lẹ́tù kọ́dìrì ò sí nú ẹ̀ ládàá rẹ̀ náà tún bẹ fún wa so ìdínú tó fi jẹ́ pé oore ni fún àwa al'umma nabi sallallahu alaihi wasallam so àwọn afáàní ìyàn tá a rí wọn máa mú kí àǹfààní ó fòyàn torí pé ìyẹn jíjà kì í ṣe n tó da láàrin mùsùlùmí bó tiẹ̀ jẹ́ pé tẹ́ ẹ̀ máa ń jiyàn gan kódà kọ́ pé lórí òdodo lẹ́ ń jiyàn lé kò da sọ ìyàn tí àwọn arákùnrin tó ń jà láàrin ara wọn ó mú kí ìgbàgbé lẹ́lẹ́tò kọ́dìrì tó lẹ̀ kó ṣẹlẹ̀ ṣùgbọ́n بكنا حديثي محمول على أن إخبار الليلة القدر فيما يتعلق بتلك السنة إيه في فوانيرو يبي على بين ليلة القدر عفاني تيالي الدنيا ني كيس ببودون نعم bákan náà ó tún ṣẹlẹ̀ lọ́dún míì torí pé ọdún míì tó ṣẹlẹ̀ yẹn bí gẹ́gẹ́ bí àdìsítà àgbà láti ọ̀dọ̀ àbúrò rẹ̀ rà wọ́n ní oríìtú laylatul qadr wọ́n fi alẹ́ laylatul qadr wọ́n fi hàn mí thumma ayqadhani ba'du ahli níbi mo ti ń sùn làwọn kan nínú àwọn ìyáálì mi wọ́n bá jí mi fanusituha wọ́n bá tún gbà mí lágbè rẹ̀ faltamisuha fi ashri ghawabir ẹ ní mẹ́wàá ìgbẹ̀yìn so eléyìí fi hàn pé kì í ṣe ọwọ́ ìyàn tí àwọn arákùnrin méjì yẹn tí wọ́n jà nìkan ìgbà míì tún wà tó yẹ pé níjọ́ tí wọ́n fi hàn anabi sàlá sàlá pé alẹ́ báyìí ni síwájú kó tó wá sọ fún àwọn mùsùlùmí àwọn ìyáàrí rẹ̀ wọ́n wá jí láì jẹ́ pé òun gangan fún rẹ̀ ló ló ta jí so eléyìí jẹ́ kí ọlọ́run gba anabi sàlá sàlá ní ìgbàgbé. Laylatul Qadr gbogbo ẹ̀ láti fi hàn pé ohun tó lọ́n fẹ́ kó ṣẹlẹ̀ náà ni pé a ní fi Laylatul Qadr rà àwọn afáàní gẹ́gẹ́ bí sáà tó wà nínú ọjọ́ jimá tí àdúrà máa gbà ìdí tó jẹ́ pé ọlọ́run fi sáà yẹn gangan mọ ẹnìkankan ó ní pé káwọn èèyàn lè ní ìyànjú láti máa ìgbà wo ni àsìkò náà tádùá máa gbà torí pé hadith àti àwọn ọ̀rọ̀ àfà lórí ọjọ́ òun nìkan ṣoṣo ọ̀fẹ́ lé ní fọ́tì èwo lẹ gbà mú èwo lẹ gbà mú nínú so that means pé kò sẹ́ni tó mọ kí ni sáà náà so n kálukọ́ ma ṣe ìgbìyànjú náà ni láti mọ àsìkò wo ni àdúrà máa gbà sódà tí ó fi gba àdúrà nú ẹ̀. حديث لك جنبابي أن عائشة أن رسول الله صلى الله عليه وسلم قال تحروا ليلة القدر في وتر من عشر الأواخر أبو حديث راتي ودعا عائشة أولو بكيو يونسي يقول النبي صلى الله عليه وسلم صحيح ẹwà ليلة القدر ní àṣọ ọjọ́ kẹwàá gbẹ̀yìn ramadan gẹ́gẹ́ bí a ti ka àdìfì náà síwájú. Si so ẹwà yẹn wíwá rẹ̀ ọ̀rọ̀ ti kọjá lórí ẹ̀ so wọ́n ní wíwá yẹn láyé ta ò àwòrán iṣẹ́ yìí èyàn ní sọ pé èyàn ní sọ kankan pàtó báyìí wípé bó ṣe rí ni the andal witra inda qawmu yakunu shif'an an akhirin torí ngbà míì wítìrí lọ́dọ̀ yín ṣẹ́fà yìí ni lọ́dọ̀ ẹlòmíì so báwo la ti lè sọ firmly ìpọ́jọ́ yìí so whatever tẹ́ ẹ bá lè rí ní eh, àmì ẹ má fi ọkàn tẹ àmì yẹn ẹ kọ̀ntínú láti máa ṣe ìyànjú ọjọ́ yòókù tẹ́ẹ̀fì ní gbẹ́kànlé àmì tẹ́ẹ̀rí torí pé tí wítìrí bá lè jọ wà lọ́dọ̀ yín níbòmíì náà mùsùlùmí làwọn náà ọ̀dọ́ tí wọ́n kìí ṣe wítìrí ni so the best thing ni pé kẹ́ ẹ wá ní gbogbo mẹ́wàá gbẹ̀yìn ló dáa jù. náà ọ̀rọ̀ anẹ́bísà sẹ́lẹ̀m tó ní minal ashiri awakir láyá ní tàhárí lẹ́yìnlẹ́tà kọ́dé tarkul bàkíyà èèyàn mí ni pé wíwá lẹ́yìnlẹ́tà kọ́dé lásán èèyàn wà fi ogúnjọ́ rọ̀mọ́dán yẹn yọ gbàgbé ẹ̀ yọ máa sùn yọ falala kó tó gbìyànjú nu twenty days àkọ́kọ́ rọ̀mọ́dán kó tó wá di eh, ten days tó kù lẹ́yìn intanet sàṣẹ́lá máa ń ṣe ni pé ten days yẹn yọ wà fúnjà fúnfúnjà kìí ṣe pé ọfẹ jà kìí ṣe tó fẹ gbẹrù fúnfúnjà ni pé kò ní súnmọ́ àwọn ìyàwó ẹ̀ mọ́ ọ̀wọ́ ìbáyàdà nìkan ni yóò dojú kọ so eléyìí ni wíwá mẹ́wàá gbẹ̀yìn bákan náà wọ́n ní wíwá ní wítì nìyẹn anabisa asala mẹ́nu bà pé àwọn ọ̀lẹ àwọn tí wọ́n bá lẹ tí wọn ò nílé wá ní gbogbo oṣù ramadan pátá àbí ìrun tí ẹ wá lè wá ní mẹ́wàá ìgbẹ̀yìn ramadan pátá torí pé wọ́n lẹ́rù wọ́n wà ní wítìrì torí hadith abdullahi ibn umar tó ní anabisa sallam sọ pé iltamisuha fil ashri awakhir ẹ wá ní mẹ́wàá gbẹ̀yìn fàyín dọ́rùfà ahadukum tẹ́nìkan yín nínú yín tó bá lẹ àwọ̀ àjàzà àbí àlékún tí ẹ̀wà bá kò lágbára àti wà ní gbogbo ọjọ́ mẹ́wàá yẹn fàlà yóò làbánà àlà sábẹ̀ ìlọ̀wọ̀bà wá pé kọ́mọ́ wà jẹ́ pé yọ́ jẹ́ kí méje ìgbẹ̀yìn kó jagbára òun lọ kọ́mọ́ jẹ́ kó jẹ́ pé méje ìgbẹ̀yìn yóò ju agbára òun lọ ìzọ́sà sí sẹ́lẹ̀ ṣe ìṣára pé kò ní ju méje ìgbẹ̀yìn lọ wọ́n lọ́wọ́ àdàmù. hadithi إليك nu báàbí ó أبو سعيد abu sa'id al أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في عشر الأوسط من رمضان فاعتقف عاما حتى إذا كانت ليلة إحدى وعشرين وهي ليلة التي يخرج من صبيحتها من الاعتكاف قال من اعتكف معي فليعتكف في العشر الأواخر فقد أريت هذه الليلة ثم أنسيتها وقد رأيتني أسجد في ماء وطين في صبيحتها فالتمسوها في العشر الأواخر فالتمسوها في كل وتر قال فمطرت السماء تلك الليلة وكان المسجد على عريش فوقف المسجد فأبصرت عيناي رسول الله صلى الله عليه وسلم على جبهته أثر الماء والطين من صبح إحدى وعشرين حديثي أقبالات أبي سعيد الخدري الله باكيو يونسي أني أن رسول الله صلى الله عليه وسلم كان يعتكف في العشر أوسط من رمضان ìpè anabisa sallam a máa ṣe itikaf nínú mọ́sálásí láti wá laylatul qadr ní mẹ́wàá àárín ní mẹ́wàá àárín ramadan ẹni pé lẹ́yìn ìgbà tí ìjọ mẹ́wàá bá lọ tán anabisa sallam ṣe á ṣe itikaf. حتى إذا كانت ليلة 21 وهي الليلة التي يخرج من صبيحتها nígbà tó wá di ọjọ́ twenty one days léyìí tó sọ pé ọjọ́ náà ni ó jáde kúrò nínú ìtìkáf kọ́ọ̀dà ló wá sọ pé mani ìtàkàfà mari fẹ́lẹ̀ àtẹ́kìf fìlẹ̀ àṣírí àwọn àkè gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ìtìkáf pẹ̀lú mi kó kọ̀ntínú ìtìkáfù rẹ̀ lọ sí mẹ́wàá gbẹ̀yìn ramadan fakọ̀dì orí tuhari lẹ́yìnlá mo rí alẹ́ náà thumma unsituha lẹ́yìn náà mo tún gbàgbé ẹ̀ wa qad ra'aytuni asjudu fi ma'in wa tin ṣùgbọ́n lẹ́ẹ̀jọ́ náà mo rí pé mo ń ṣe sujud nínú omi àti ẹrẹ̀fọ̀ min sabihatiha láàárọ̀ alẹ́ náà láàárọ̀ alẹ́ náà eléyìí náà ẹ̀rí ni pé alẹ́ ní síwájú àárọ̀ àbí alẹ́ ní síwájú ọ̀sán faltamisuha fil ashril awaqir ẹ wá ní mẹ́wàá gbẹ̀yìn faltamisuha fi kulli witrin ẹ wá ní gbogbo wítìrì mẹ́wàá gbẹ̀yìn qala famatarat as-sama'u tilka al lálẹ́ ẹjọ́ náà twenty one yẹn àmì tí anabisa asana wa sọ làwa rí òjò rọ̀. وكان المسجد على عريش masilasi wa kò ní dẹ́kìn kò sì ní páànù ewé dẹ́bínú ni so tójò bá rọ ibi ń tàbí ewé bò lórí tójò bá rọ orí wa kọ́dọ̀ mọ́ dàsí ẹni ọ̀sápamọ́ fójò lábẹ́ igi tàbí ọ̀sápamọ́ pé yọkàn rọra dín wíwẹ́ tiẹ̀ kù ní kì í ṣe pé yóò stọ́pù òjò tí ó pa so tó ẹ̀yìn eh, fi hàn pé inú mọ́sálásí òjò ọmọ kan sínú ẹ̀ fàbsọ́tù àyìnáyà rasulillah sallallahu alayhi wa sallam ala jabhati atharulma wa tin mo wá rí àmì omi àti ẹrẹ̀fọ̀ níwájú anabi sallallahu alayhi wa sallam min subhi ihda wa ishrin láàárọ̀ twenty one so àmì tí wọ́n tí anabisa sallam sọ nípa rẹ̀ twenty one náà ṣẹ̀ṣẹ̀ wá ni wọ́n wá rí wọn ò rí ní twenty seven mọ́ àbí twenty nine àbí twenty five tọ́ ọ̀rọ̀ anabisa sallam tó ní kánà yàtàkì fún amin abu sa'id al-khudiri tó ní kánà yàtàkì fún filashiri awsati min ramadan anabisa sallam a máa ṣe ìtìkáf ní mẹ́wàá rin eléyìí yóò túmọ̀ sí ìgbà tó yẹ pé mẹ́wàá àkọ́kọ́ kì í ṣe léyìí tó sì jẹ́ pé hadith yìí gangan fún rẹ̀ ó wá nù bukhari ó fi hàn pé anabisa sallam ó ní ìtàkàfà rasulullahi sallallahu alayhi wa sallam ashra al min ramadan anabisa sallam ṣe ìtìkáf ní mẹ́wàá àkọ́kọ́ ramadan wà àtàkàfnà máa bẹ́ẹ̀ làwọn náà ṣe ìtìkáf pẹ̀lú ẹ̀ فأتاه جبريل فقال إن الذي تطلب أمامك ni jibril wá bá anabi sallallahu alayhi wa sallam ìpè ntọ́ wa iwájú rẹ̀ lọ́wọ́ mo rò pàgọ́ yìí na fàtàkàfà làásìrì alsat na anabi sallallahu alayhi wa sallam bá tún ṣe itikaf ní mẹ́wàá àárín fàtàkàfà náà máa hù àwa náà tún ṣe itikaf pẹ̀lú ẹ̀. فأتاه جبريل فقال إن الذي تطلبه أمامك جبريل باتوا أبا النبي صلى الله عليه وسلم سوى أنتم وام إواجه لنوا فقال النبي صلى الله عليه فقام النبي صلى الله عليه وسلم خطيبا صبيحة عشرين من رمضان النبي صلى الله عليه وسلم با ديدي لا تسي خطبة لا أرى 20 رمضان ló wá sọ fún wọn pé mankana ìtaka famaca nabi sallallahu alayhi wa sallam falyarja gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe ìtìkáf pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam kó padà lé fa inni uritu laylata alqadr wọn fi laylata alqadr wọn fi hàn mí wa inni nusituha bẹ́ẹ̀ wọ́n gbà mí wọ́n gbà mí lágbè fa inna fi lacashirin awaakir ṣùgbọ́n ó wà ní mẹ́wàá gbẹ̀yìn ramadan fi wítírì ó sì wà nínú àṣọ ni wà ní ọ̀rọ̀ àìtùkà á ní àṣìjòdò fi tíìnì wà máa ìn mo sì rí bí ìgbà tó yẹ pé mò ń ṣe sùjádà nínú rẹ̀ ní àárọ̀ alẹ́ náà mo rí pé mo ń ṣe sùjádà ní inú omi àti ẹrẹ̀fọ̀ wakana sakful masjidi jarida annahli léyìí tó ṣe pé rúfin masalasi ń gbà náà pẹ̀lú ewé dẹ́bínú la fi ṣe wà máa nára fi sàmá iṣẹ́ ìhà àárín kankan lókè ìṣẹ́sùjò kankan fàjá àti kọ́sàtún fàùntẹ́nà bẹ́ẹ̀ lẹ̀ sùjò kékeré kan wá bí òjò ṣe bẹ̀rẹ̀ nìyẹn fasọ́lá bí na nàbí sallallahu alayhi wa sallam nàbí wa sallam sàrọ̀ bá kírun àṣùbà fún wa hàtà àìtò àfàrà ni wà máa í alájábàtì títí mo fi rí pé àmì omi àtẹrọ̀fọ̀ ọ wà níwájú anabi sallallahu alayhi wa sallam wa arnabatihi bẹ́ẹ̀ náà ni ní imú rẹ̀ níbi torí sujud ẹni pé sujud ẹlẹ́ fún fáìdà sujud iwájú àti imú la fi ṣe sujud ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ẹni pé iwájú nìkan ni yóò fi ṣe jùlọ ẹlòmíì ò tiẹ̀ tún gbé bí bàtà pé bí ti fi ṣe sujud ni so iwájú àti inú papọ̀ ó ní a ṣe sùjúd now so ìyẹn ló fàtọ́ pé alámàrí ìgbẹ̀yìn láti ọ̀dọ̀ anẹ́bísà sọ́nà ní pé lẹ́lẹ́tọ̀ kọ́dìr ó máa ń ṣe ìtìkáàfù ní mẹ́wàá ìgbẹ̀yìn ramadan ẹni pé kò ṣe ní àkọ́kọ́ àti àárín mọ́ bákan náà eléyìí náà tún fi ẹsẹ̀ rinlẹ̀ pé lẹ́lẹ́tọ̀ kọ́dìr àfipamọ́ ni torí pé anabisa asalam ó ṣe ní mẹ́wàá àkọ́kọ́ ó tún ṣe mẹ́wàá rẹ̀ kó tó wá di pé ó fi tì sí mẹ́wàá ìgbẹ̀yìn a ṣàlàyé kí ni hikma tó wà níbi ìfipamọ́ rẹ̀ ṣùgbọ́n èyí tí ń fẹ́ àlàyé ni pé ìgbàgbé anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi àkọ́kọ́ náà ìgbàgbé alẹ́ Laylatul Qadr kìí ṣe ìgbàgbé tabligh ẹni pé ìránṣẹ́ anabisa asálàmù lè gbàgbé ìránṣẹ́ tí wọ́n ti ọlọ́run ránṣẹ́ sí wa gẹ́gẹ́ bí kó gbàgbé alukur'an tí a sọ̀kalẹ̀ fún torí pé mímọ̀ Laylatul Qadr kò ní tásìrì kankan níbi ìjọsìn àmọ́ àmọ́ alẹ́ náà ń bẹ ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá fẹ́ mọ alẹ́ náà ẹni pé yóò ṣiṣẹ́ iṣẹ́ tí ó ṣe ni pé mẹ́wàá ìgbẹ̀yìn Ramadan òní ó wà kò dín nǹkan kan kù nínú ọ̀rọ̀ ẹ̀sìn Islam ṣùgbọ́n pé anabisa asala yóò wá gbàgbé wáhàyí tí wọ́n ṣe fún mú ní alukur'an kò lè ṣẹlẹ̀ rí láíláí torí pé àwọn ọ̀tá ẹ̀sìn Islam wọ́n ń fi irú àwọn nǹkan báyìí wọ́n fi ń ṣe ẹ̀rí ńgbà tí ẹ ń ta pè ní òjíṣẹ́ tí ń bá ń gbàgbé iṣẹ́ kí ni tó tá a fẹ́ fi mọ̀ pé kò gbàgbé àwọn àwọn iṣẹ́ tó yẹ kó jẹ́ fún wa níbi alukur'an àwọn màjúsí islam àwọn shia àwọn náà lo ilé láti fi ṣe ẹ̀rí nínú rẹ̀ o ní sáhù tí anẹ́bísà sálàm ṣe níbi ìrun kíkí àwọn afáàní ìbájẹ́ pé sáwù yìí ò tiẹ̀ wá ṣẹlẹ̀ sí ànẹ́bísà sálàm tọ́ba wá ṣẹlẹ̀ sáwà báwo la ti fẹ́ tún irun wa ṣe so ìdínà tó fi ṣẹlẹ̀ sí ànẹ́bísà sálàm tí ó fi kọ́ àwa lẹ́kọ̀ọ́ pé tọ́ba tiẹ̀ wá ṣẹlẹ̀ o bá ṣe tún irun wa ṣe ni bákan náà tàwádùn ìrẹ̀lẹ̀ ti ń bẹ fún ànẹ́bísà sallallahu alaihi wasallam débi pé ó ń ṣe sujud nínú ẹrẹ̀ ẹ̀fọ́ àtomi so ilé ìfihàn pé sujud yẹn torí pé àwọn àfáàmì lo eléyìí pé ó di dandandan lákọjá pé tábà ṣe sujud aláti ṣe ní orí ilẹ̀ eléyìí lè rí àwọn ẹlòmíì tó yẹ pé wọ́n ń gbé iyẹ̀pẹ̀ wá sínú mọ́ṣáláṣí tán bá tẹ́ báyìí so ńgbà tó yẹ pé kò ti sílẹ̀ ẹlẹ́ ń bí o so láti gbé yẹpẹ̀ wá so yóò múlẹ̀ ẹlẹ́ wá síbi <laughs> Allahu star so àwọn afáàní kò sí ẹ̀rí lórí eléyìí sẹ̀rí láti lò wípé dandan ńlá a gbọ́dọ̀ fi orí kan ilẹ̀ ẹlẹ̀ bó ṣe orí kápẹ́ẹ̀tì láwà orí ẹní láwà orí nǹkan mi torí àwọn sàbí anẹ́bísà sálàm tó òun bá mú yanyanya wọn a tún máa tẹ́ ìbòrùn àbíráwà ni wọn sílẹ̀ láti fi orí sí i. imam bukhari nínú tíra rẹ̀ rahimahullah nínú sahihu bukhari ó mú ọ̀rọ̀ àfa kan wá alhumaid wípé a máa fi àdíìsì láti fi ṣe ẹ̀rí allah yamsa aljaba àti fi sọ̀dát gbogbo ẹnikẹ́ni tí ń bá ń kírun tó bá forí kalẹ̀ a mọ̀ pé ìyẹ̀pẹ̀ àti nǹkan mí a máa lẹ̀ mọ́ orí kọ́mọ̀ nùnú kọ́ mọ́ nu iwájú ẹ̀ nígbà tí ń bá ń kírun lọ́wọ́ ó dìgbà tí ó bá kírun tán sí ó ṣẹ̀ṣẹ̀ wá nu iwájú rẹ̀ torí pé ìbágbé àdébísà sálà nu iwájú rẹ̀ ni sàábẹ̀ wọn bá tí wọn bá tí mọ̀ rí àmì ẹ̀rẹ̀fọ̀ yẹn àti omi eléyìí ni ẹ̀rí tó mú wá nínú tíra rẹ̀ sọ̀rọ̀ anabisa sallam kọ́ ni ọ̀kọ́dì ra'aytu ni asjudu fi ma'in wa tini min sabihatiha sabihatiha láàárọ̀ rẹ̀ ẹni pé láàárọ̀ alẹ́ laylatul qadr ẹni pé laylatul qadr yẹn ti kọjá síwájú kún tó rí àmì náà so ibi ló ti ṣe pàtàkì pé má pé òun wá gbìn kankan wá laylatul qadr ó mi ó rí àmì ó there is no any problem there torí pé àmì òun gan omi lẹ́yìn ìgbà Laylatul Qadr bá kọjá tán ni so àmì ìjẹ̀ka ni fún tí ọba ṣe qiyamul layl yóò wá máa jẹ̀ka ah, ẹ pé á ẹ̀ ń sì rí àmì Laylatul Qadr ni o òun ọba mà òun ọba ṣùgbọ́n ẹni tí ó ṣe qiyamul layl kí ni tó fẹ́ dààmú bí ìgbà tó yẹ pé wọ́n tún fún ní bìṣára ìró òdòdó lásán ló jẹ fún pé masha Allah alhamdulillah ọlọ́run kọ́ ẹ pé àwa náà ṣe òǹga ẹ̀rìn náà. ọ̀fọ̀ náà bákan náà eléyìí fi hàn pé àwọn sálà wọ́n máa ń gbìyànjú nínú ashril awakhir kí wọ́n fi wá laylatul qadr láti máa jọ́sìn fún ọlọ́run ọba ìjọ́sìn la fi ń wá laylatul qadr kò sí nǹkan míì mọ́ ìjọ́sìn àná nínú ìjọ́sìn tó tóbi jù nínú ìjọ́sìn ó na mo bí wá lè rè ní na asọ̀lẹ́t kò irun irun ló tóbi jù nù ìjọsìn tí a bá wo arkanul islam a ó rí pé irun ló tóbi jù gbogbo ìjọsìn pátá òun ni ó tóbi jù torí pé òun nìkan là á máa ṣe ní ẹ̀ẹ̀márùn lóòjọ́ ẹ̀ẹ̀márùn rẹ̀ lóòjọ́ gan ìdẹ̀kùn ni ọlọ́run tó ṣe fún wa kò bá ju ẹ̀ẹ̀márùn yẹn lọ so eléyìí ni ọ̀rọ̀ lórí hadith báàbí mi ni tọ́wà wájú báàbù itikaf ẹni pé afamu báàbù itikaf wa tori pe awon àfáà mi wọ́n ní a kìí ṣe i'tikaf àyàfi pẹ̀lú àwẹ̀ eléyìí ọ̀rọ̀ ni tó lágbára ṣùgbọ́n gáwá ni a ni a kìí ṣe i'tikaf Ayafimu inú rọmọdán wọ́n máa ń mú wá lẹ́yìn rọmọdán torí pé ó ní í ṣe pọ̀ torí pé a ma se itikaf ní inú rọmọdán bẹ̀tì lẹ́yìn gan àti gbogbo gba pátá ní ọdún le se wò kò sì ni kan lè fún kan báwọn sáà ẹni pé àsìkò kan wákàtí kan nínú ọjọ́ èèyàn lè fi ṣe itikaf so that is what tó jẹ́ pé ọ̀pọ̀ wọn àfà wọn á mú wá lẹ́yìn ọ̀rọ̀ Ramadan àti Laylatul Qadr itikaf ohun tá a mọ̀ nínú ṣẹ̀ríà ni ó ní pé lédè larabawa ó ní kéèyàn ó dúró síbì kan kó fara balẹ̀ síbì kan àbí pẹ́pẹ́ ó ń ṣe nǹkan kan tí ò tí ò tí ò dá tó gbogbo ìgbà ní continuously ló ń ṣe iṣẹ́ náà ó là ń pè ní itikaf ìtakafa èyí ni pé èèyàn fara balẹ̀ síbì kan so now ní èdè sharia ó ní ká fara balẹ̀ nínú mọ́sálásí fún àwọn àsìkò kan láti máa jọ́sìn fún ọlọ́run ọba àyàfi ọjọ́ tí anabisala sallam ní àgbọ̀dọ̀ gbààwẹ̀ nínú ẹ̀ torí pé ṣíṣe ìtìkáf láì gbààwẹ̀ ìyàpẹnu ń bẹ lórí ẹ̀pẹ̀ lọ́dọ̀ àwọn àfa ẹni pé ṣé a lè ṣe ìtìkáf láìsí pa àgbà àwẹ̀ ṣùgbọ́n nígbàtà bá ní a lè ṣe itikaf kódà kó wákàtí ẹyọ so èèyàn gbà wẹ̀ wákàtí kan ni àbí ká pé tí ọba ti itikaf kódà kó wákàtí kan ọ láti gbà àwẹ̀ ọjọ́ náà aláwọ̀ ohun tí ó jẹ́ ìyàpẹ̀ lé ọ̀dọ̀ àwọn olùmọ̀ pé a lè ṣe itikaf láì gbà àbí àlè ṣe itikaf láì gba ààwẹ̀ ìdínú tó jẹ́ pé ibn abdulbar ó ní itikaf ó ní ká fara balẹ̀ sínú mọ́síláṣí láti máa kírun àti ṣe vikir ní gbogbo ọjọ́ ọdún pátá àyàfi àsìkò tí anabisa sallam sọ wípé a ò gbọdọ̀ gba àwẹ̀ nú ẹ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ọdún ọjọ́ ọdún àbí ọjọ́ jimá náà. ṣùgbọ́n kò sí yàpá ẹnu pé a lè gba àwẹ̀ àmì ètìkáf yẹn mandub ni ẹni pé mustahabi ni kìí ṣe wájì kìí ṣe wájì so nínú ramadan àsìkò tó bá wúyẹ̀ yẹn lè ṣe ètìkáf yẹn bẹ́yìn ò bá ní ààyè láti ṣe ní mẹ́wàá gbẹ̀yìn bóyá iṣẹ́ kò ní mú ṣe tó sì láàyè ní àkọ́kọ́ ramadan àbí àárín ramadan anytime ó lè ṣe itikaf títí ẹ̀ kò gbá dandan pé a ṣe itikaf torí laylatul qadr mo rò pa gbọ́ eléyìí bákan náà ọ̀rọ̀ náà tí ó sọ pé látùbá ṣerúhùnà wà á ń tún àákì fúnà fílmẹ̀sáàjì ẹ má ṣe fara nura àbí ẹ má ṣe fi ara nù wọ́n nígbà tẹ́ ẹ̀ bá ń ṣe eighty car fún láti ẹni pé àwọn ìyàwó yín ibn kathir ó ní ta àgbàlérò pẹ̀lú ẹ̀ ní aljima sexual intercourse pẹ̀lú ìyàwó lásìkò tá a bá ń ṣe itikaf ní masilasi àtàwọn nǹkan míì tí máa ń mú kéyìn kí wàtò tí máa ń síwájú eh, jìmá ẹni pé bóyá bíi kóbla ìfẹnukẹnu àbí wíwà máa àbí fífọwọ́ para gbogbo àwọn kan yẹn a ò ní ṣe nígbà tí a bá ń ṣe i'tikaf dání ibn abbas afa ẹni sọ̀rọ̀ ẹ̀dá pẹ̀lú ẹjẹ́ ń kí parí muqaddima yìí ibn abbas ó ní aya yẹn ó ń sọ̀rọ̀ bá ọkùnrin tí ń ṣe i'tikaf nínú mọ́ṣáláṣí lásìkò ramadan àbí àsìkò tí kìí ṣe àsìkò ramadan haramu ni fún kó súnmọ́ ìyàwó ẹ̀ láàárọ̀ àbí alẹ́ ní gbogbo gbàpátá hátà yàkùbí ètìkáfà títí ó fi parí ètìkáfà kò gbọdọ̀ súnmọ́ ìyàwó ẹ̀ bákanáà ibn kathir oni huwa al-amru al-muttafaqun alayhi 'inda al-ulama ìpele oni tí ẹnu kò lé lọ́dọ̀ àwọn olùmọ̀ anna al-mu'takaf yahrumu alayhi an-nisa gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe itikaf haramu ni kó súnmọ́ ìyàwó ẹ̀ lópin ìgbà tó bá yẹ pé ó ń ṣe itikaf yẹn nínú masilasi ni kódà bọ́ á jẹ́ pé wọ́n wá padà lọ sílé torí bùkátà kan ọfẹ́ lọ gbọ̀nsẹ̀ kò síbi tí àti gbọ̀nsẹ̀ nínú masilasi ọdún dandan kọ́ lọ sílé kọ́ lọ́ọ́lé èyí náà ọ̀dọ́pọ̀ kọ̀ gbọ́dọ̀ fún fọwọ́ kan ìyàwó ẹ̀ bóyá a lè rò pé wà á ń tún màá kè fún una fíìmù mẹsáàjì nínú mọ́ṣáláṣí ni òun ti gbọ́dọ̀ ṣe kódà kó padà lọ́ọ́lé gan kò gbọ́dọ̀ ṣe ntòjọmọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni ò gbọ́dọ̀ súnmọ́ ìyàwó ẹ̀ láti fi ara nura àyàfi àsìkò tí ó fi gbọ́ bùkátà rẹ̀ kódà kò tó gbọ́dọ̀ gbónú ilé rẹ̀ tó bá sì ti ń parí bùkátà rẹ̀ kó tó padà sínú mọ́ṣáláṣí lókù débi pé àwọn afáàní kò gbọ́dọ̀ lé lọ sí ziyara tí ò gbádùn kò gbọ́dọ̀ lọ sí ziyara tí ò gbádùn bóyá wọ́n padà sílé ọ̀kan nínú àwọn fámìlì rẹ̀ ò gbádùn wọn nù yàrá mi so kò ní lọ láti lọ wò ó ṣùgbọ́n lè béèrè pé báwo ni ara alágbádá tó wá ní ara rẹ̀ falẹ̀ yóò sì padà síbi títí ń ṣe ẹ̀ẹ́tìkáà bẹ́ẹ̀ ni kò ní máa ṣe àwọn nǹkan míì tí ò ní tí ò ní ṣe pọ̀ mọ́ ohun tó ń ṣe tọjọ mọ́ ìbáadà ṣùgbọ́n kí wá ní ìdájọ́ ẹni tí ó ṣe jìmá lásìkò tí ń ṣe ètìkáàfù rẹ̀ lọ àkọ́kọ́ ni pé ètìkáàfù rẹ̀ ti bàjẹ́ àfitọ́ àtúbẹ̀rẹ̀ ètìkáàfù mi torí pé tó tóbi ó ní ajima ahlul mẹ́njẹ́ máa ràtà gbogbo ẹnikẹ́ni tí ó bá fi tó bá ṣe jìmá pẹ̀lú ìyàwó ẹ̀ wọ́n wà mu'takifun amidan nígbà tí ń ṣe ìtìkáàfù lọ ó máa ma ṣe ó máa ma bá ìyàwó ẹ̀ lórí so annahu mufsidul ìtìkáàfù pé ìtìkáàfù rẹ̀ ti bàjẹ́ ṣùgbọ́n tí wọ́n ti ẹnu kò lé lórí ni pé ṣé ó dẹ́ṣẹ̀ àbí kò dẹ́ṣẹ̀ torí pé a sọ pé ìtìkáàfù yẹn kìí ṣe ọ̀ràn èèyàn so bíba ìtìkáàfù rẹ̀ jẹ́ sọ dẹ́sẹ̀ àbí kò dẹ́sẹ̀ àwọn apá kan àwọn ni kò sí ẹ̀sẹ̀ kankan lórí ẹ̀ bí ẹni tí ń gbà wọ̀ tọ́jà àwẹ̀ rẹ̀ ni tó yẹ pé kìí ṣe àwẹ̀ rọ̀mọ̀dán ló ń gbà àwẹ̀ tó ti bẹ̀rẹ̀ àwẹ̀ ó lè di lọ́sàn-án tó kórí pé oúnjẹ kan wà tó gbé ó bu lójú so kò sáburú lórí ẹ̀ fún àtòrí àsìkò so a dá ọ̀rọ̀ yìí dó lórí àfi ọ̀rọ̀ ẹyọ kan tó kù ó ní pé ètìkáf súnnà ni kìí ṣe wájib àyàfi ẹni tí ó bá ṣe nábù ẹni pé ó ṣe ìlérí ipe ìwọ ọlọ́run ọba ṣe nǹkan báyìí fún mi tó báyìí lè ṣe nǹkan báyìí fún mi màá ṣe ìtìká fọjọ́ mẹ́wàá so eléyìí ní ìsìn ó ti di ọ̀ràn àyàn lórí ẹ̀ kọ́ wá ba ìtìká fún rẹ̀ jẹ́ pẹ̀lú bíbáyàwó ẹ̀ òun dẹ́sẹ̀ ń tiẹ̀ torí pé ó ba ìjọsìn ọ̀ràn àyàn rẹ̀ lọ́bàjẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ba ààwẹ̀ rẹ̀ jẹ́ nínú Ramadan ni so àwọn tí ó kù mọ́ ọ̀rọ̀ etika a sọ nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ka àwọn àdísì tó wá lórí ẹ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. ṣé ó dáa kí èèyàn travel láti ìlú kan fún àpẹẹrẹ bóyá ẹgbẹ́ mi sì mọ́ wà ní ẹgbẹ́ wọn wà ní irú àbújá Abuja wa ní airport àwọn àdúgbò abẹ́ lọ sí ilé láti pọ̀ three ní Abuja àwọn àkọ́ra wa sí mọ́tò ní alẹ́ láti tún mọ́ ọjọ́ pé ọjọ́ fún seven wọ́n wà lọ Abuja lọ sí ilé láti ala kulli hal ó ní Laylatul Qadr kò dá mọ́ so mẹ́wàá gbẹ̀yìn èèyàn máa wà èèyàn ó sì wà pẹ̀lú ìrun kíkí ni ìrun kíkí yẹn kò pa dandan pé èèyàn lọ mọ́ṣáláṣí nínú ilé rẹ̀ gan èèyàn lè ṣe bẹ̀ẹ̀ ṣíṣe mọ́ṣáláṣí àǹfààní tó wà ń bẹ̀ ni pé jama ẹlẹ́ẹ̀kejì ó ní pé ó lè ṣe kò kò kò kò èèyàn lè má jẹ́ pé ó há quran ṣùgbọ́n ní mọ́ṣáláṣí àwọn jama ó wà ẹnìkan tí ó há quran tí ó ṣèwájú wọn láti yẹ pé ìwọ̀n kírun náà tí ó gùn tú ìdúró gùn dáadáa and then àsìkò tó pọ̀ wọ́n fi ṣe yóò fi jẹ́ pé síwájú sùhúr òun wọ́n ti wọ́n parí ìrun kíkí yẹn ṣùgbọ́n tó bá pò nìkan nu ilé ó lè má lè ṣe ìrun lè ju oorun ó lè ju agbára rẹ̀ lọ ṣùgbọ́n kò sí ìyàtọ̀ èèyàn ṣe mọ́ṣáláṣí o èèyàn ṣe nu ilé rẹ̀ o kò sí ìyàtọ̀ nú ẹ̀ àwọn advantage tó kàn wá nú ẹ̀ nìyẹn torí pé jama àti quran tí wọ́n kà so eléyìí fi hàn pé kò pa dandan ká lọ sí ìlú mi torí àti lọ sí laylatul qadr pàápàá jùlọ kò dá mọ́ ọjọ́ kan kò dá mọ́ ọjọ́ kan torí pé gbogbo mẹ́wàá gbẹ̀yìn ènìyàn máa wà èèyàn mọ ọjọ́ tí ó lè jẹ́ so eléyìí ni ìdáhùn sókí lórí ẹ̀ allah alam naam ah yìí bisimilah náà wẹ́lá alákùnlé hàn àlàyé ń bọ̀ lórí ẹ̀yìtìká ṣùgbọ́n ẹni tí kó pèyàn kọ́ wá gbogbo rẹ̀ kò sábò rẹ̀ torí pé lópin ìgbà tí ó bá ti wá sọ́dọ̀ rẹ̀ kò ju pé gba owó rẹ̀ lọ wọn wá ní dúró láti máa ṣe bẹ́ẹ̀ wọn ò ní dúró àti máa ṣàlàyé ṣe ọ̀rọ̀ lórí so wọn tí ọ̀pọ̀ àwọn pọ̀ náà ni ni ó ṣe kò sáburú rẹ̀ torí pé àwọn ìyàwó anẹ́bùsà sálàm wọn máa wá láti ilé láti wá kí anẹ́bùsà sálàm ní mọ́ṣáláṣí ànábì ń ṣe eighty calf lọ ọ̀kan náà àwọn ìyàwó ẹ̀ wá débi pé àlùsà sálà tún jáde láti sìn ó jáde láti sìn ni àwọn arákùnrin méjì kan wọn kọjá lọ a sì mọ̀ pé kò sí nepa kò sì sí àtùpà ẹlòmíì kò dá àtùpà nílé dépò fún pàkútà àtùpà sójú ọ̀nà so àwọn àti wá rí pé àlẹ́bì ni wọ́n sì mọ̀ pé ẹni tí àlẹ́bì sàṣánà dúró pẹ̀lú rẹ̀ obìnrin ni. So, náà sì eh, eh, <laughs> subhanallah ọba bẹ̀rẹ̀ sí sá lọ ẹ̀bẹ̀ ni ẹwà ẹwà ẹwà wọn wọ́n pè padà ipe o wọ́n dị ah subhanallah àdẹ́mi ní ah torí pé èsù a máa rìn nínú ẹ̀jẹ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní ibi ẹ̀jẹ̀ tó gbà rìn nínú ọmọ ẹ̀dá bẹ́ẹ̀ lè súnlé lè rìn nú ẹ̀ so that means pé èèyàn lè ṣe nǹkan míì yàtọ̀ sí ǹjẹ́ èèyàn ń ṣe tó bá wà important bẹ́ẹ̀ kì í kò ní gba àsìkò tó pọ̀ so kò sí kò burú nínú àwọn ọjà kan téèyàn ń tà èèyàn lè pe lágbájá pé ọjà tí owó rẹ̀ ń bẹ lọ́rùn á gbowó rẹ̀ àbí lágbájá owó ọjà ńlá ló máa ń kó wa torí pé téèyàn bá ń ṣe ìtìkáfù lé aláka rẹ̀ ọ̀já pẹ̀lú lé àwọn ìyàwó lé wọn ò ní jẹun ni ó lè má rí owó fi ilẹ̀ wípé gbogbo ọjọ́ mẹ́wàá tó ń ṣe owó oúnjẹ rẹ̀ ní ó lè jẹ́ pé ojoojúmọ́ ní wa so ọba wa rí ń jọ́nà lágbájá wa bá mi mú owó ìlọsílẹ̀ gbogbo àwọn kábàyẹ̀ kì ṣe ti tó ń ba ìtìkáfù jẹ́ ohun tí ò da ni pé kéèyàn wá jókòó láti máa ṣàròyé máa sọmọ ṣe yíra politics nǹkan kan ohun tí ọjọ́ máa ń tí èèyàn ń ṣe Allahu alam ṣùgbọ́n àsìkò tí àwọ̀ itikaf ó ní pé anẹ́bísà sẹ́lẹ̀m lẹ́yìn ìgbà tó bá kírun àṣùbá tán kò ní jáde mọ́ tó bá fẹ́ wọ itikaf lẹ́yìn ìgbà tó bá kírun àṣùbá yóò lọ síbi tí ó ti ṣe itikaf rẹ̀ tó gbọ́ gbogbo ìgbà tó bá sì ti kírun fún wọn tán yóò dìde kó ń bi títí tó ti kírun yóò tún padà síbi ààyè tó ti ń ṣe eighty káfẹ́ yìí bẹ́ẹ̀ tí gbogbo àlàyé ń bọ̀ wá lórí insha Allah ta'ala. ọ̀ràn yẹn ni òní lọ gbowó bíwà tó jáde lọ sọ ààrẹ èèyàn rí lọ gbowó àbí kéèyàn fún èèyàn lówó nínú mọ́síláṣí náà kù ẹ̀láwọ̀ àlẹ́ n tó lè múyàn jáde ojú bùkátọ̀ ọmọ ẹ̀dá ìtọ̀ ìgbọ̀nsẹ̀ àbọ̀fẹ́ wẹ̀ gbogbo orú àwọn nǹkan báyẹn lè ṣẹlẹ̀ síyàn lásìkò tí bá ń ṣe eighty lọ́wọ́ so tí ọba sí àyè rẹ̀ nínú mọ́síláṣí ń kọ́ so èèyàn wà bí téèyàn ti lọ sí náà dára gbé ọ̀nà nípa láti sọ ìyá àwọn kan wá ń wọ́n tó ń bọ̀ sílá wọn sí wọ́n máa ń tẹ̀ gbé sáka àti náà tó yẹ ká láti kọ́ ní ti mọ́síláṣí báyìí láti kọ́ ní mọ́síláṣí báyìí wọn àkókò ní àkókò báyìí. so ọdún àwọn tó tún wọ́n mọ̀dírètì ẹ máa ọjọ́ láti kọ́ ní wọ́n ní ìdájú wáàsì àwọn sí wáàsì tó wà yàtí àkùnmá wọn sí wáàsì àwọn tó tún wọn á lọ nígbà bá ń sin olóhùn ká máa ló jẹ àfihàn ìpínlẹ̀ ọjọ́ ìdájọ́ àwọn tí wà láti gbogbo ìtọ́sọ́nà tó dáa ọ̀dọ̀ anabisara asalam ló so èyí tó dáa jù nítọ́sọ́nà òní tí anabisara asalam bá fi sílẹ̀ fún wa so ẹ̀ẹ́tìkáf àti wíwálẹ̀ ìlàtọ̀ kọ́dẹ̀r wọ́n máa ń wà ní ní mọ́síláṣí pẹ̀lú ìrùn kíkí ìrun kíkí títọ́ alukur'an àti alka lásìkò anabi sallallahu alayhi wa sallam òun kálukú máa ń ṣe tiẹ̀ nù mọ́ṣáláṣí ni ṣùgbọ́n tí anabi sallallahu alayhi wa sallam bá ilé jáde wá ṣe nù mọ́ṣáláṣí àwọn sàábì a máa tẹ̀lé lẹ́yìn anabi sallallahu sallam ò sì kọ̀ fún wọn ṣùgbọ́n nígbà tó di pé àwọn èrò bẹ̀rẹ̀ sí kún nínú mọ́ṣáláṣí lẹ́yìn pé nígbà tí mọ́sálásí kún tán kò tún sáyè nu mọ́sálásí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe ní haraba mọ́sálásí so eléyìí ló fà tí anabi sàlá òun fi jáde ló fi jẹ́ pé ó sọ pé òun ń bẹ̀rù wọ́n má ṣe ní ọ̀ràn èèyàn lẹ́yìn lórí so eléyìí fi hàn pé ohun tí wọ́n ń ṣe lásìkò anabi sàlá òun ni ẹ̀rùn kíkí nínú mọ́sálásí àti kíkí alukur'an àti adkar bẹ́ẹ̀ náà ló sì ṣe wà ní àsìkò sayidina abubakar lásìkò sayidina Umar ìdajì ọdún mẹ́wàá tó lò báà náà ló ti wà ń kálukú wá ń ṣe tiẹ̀ ni bet nígbà náà nígbà tó jáde wá láti máa wo ohun táwọn èèyàn ń ṣe torí pé eléǹka tiẹ̀ eléǹka tiẹ̀ gbogbo wa ló mọ́sálásí bẹ̀rẹ̀ sí pariwo lọ́wọ́ àṣẹ̀ṣẹ̀ yan imam fún wọn kó ń kálukú tó lẹ́yìn imam ẹyọ kan tí wọ́n bá sì bẹ̀rẹ̀ wọn à ní kúrò àyàfi àsìkò tí wọ́n bá tó jẹ àsòkò so báyìí ló ṣe wà lẹ́yìn lásìkò sayidina uh, umar bẹ́ẹ̀ náà lẹ́yìn sayidina uthman àti àwọn kòdàfà lẹ́yìn wọn kò sí àsìkò kan tí wọ́n tí wọ́n fi kalẹ̀ láti kójọ síbì kan láti ṣe wáàsí torí pé ìjọsìn ni kì í ṣe wáàsí ṣiṣẹ́ àsìkò yẹn ṣe àsìkò wáàzì àsìkò ìjọsìn ni òun kálukú yóò máa ra ọ̀rẹ́ ẹsẹ̀ fún sí ọlọ́run ọba láti máa jọ́sìn fún ọlọ́run ní tó dáa jù nìyẹn wallahu alam. wàhálà sinayi náà. ṣé a lè gbé itika àti alwa kankan náà ní yunifásitì. halwa. tí kò bá rí bẹ́ẹ̀ ìyẹn ti ń di alwa ní yunifásitì. Ah, itikaf kì í ṣe halwa ní ìtumọ̀ ṣùgbọ́n ìtumọ̀ language ọfẹ́ ìjọra wọn ìfarabalẹ̀ síbì kan o náà ní khalwa o ní khalwa khalwa yẹn kí ni tán fi kí ló fà tán fi ń ṣe ọ̀nà tán àwọn àdí tán fi ń ṣe khalwa ya ó pọ̀ àwọn students a máa ṣe khalwa torí àti kàwé bákan náà àwọn súfí àwọn náà máa ṣe khalwa ibi tí wọ́n ti yàtọ̀ sí ti tó ti lòdì sí ẹ̀sìn islam ni pé ibẹ̀ ni ó ti máa kí irun lónìkan láàyè tó bá wà léètò tó jẹ́ kíkírun jama ọ̀ràn yẹn ni so eléyìí tí ó fi ilẹ̀ ibẹ̀ ló ti lòdì sí ẹ̀sìn islam ṣùgbọ́n tí ń ṣe lásìkò tó wà yẹn tí ọba ti fi àwọn nǹkan tó jẹ́ ọ̀ràn èèyàn lé lórí tí ọba ti fi ilẹ̀ gẹ́gẹ́ bí ká fi ìyàwó lẹ̀ láì fún lóúnjẹ ká fún àwọn ọmọ lẹ̀ láì ṣe àwọn ráìtì ẹ̀ àbí ká fi ẹbí lẹ̀ láì ṣe àwọn ráìtì kọ ẹni tó bá lóbi for example torí pé ẹbí àkọ́kọ́ wọn náà ni bàbá àti ìyá so ó fi àwọn yẹn lẹ̀ gbogbo àwọn eléyìí ọ̀ràn yẹn nílé lórí tí ìbá ti ṣe pé àwọn ọ̀wọ́ yẹn ó fi ilẹ̀ torí pé n ti ń ṣe yẹn eléyìí ò kì bẹ̀t àwọn tá a kà sílẹ̀ ọ̀ràn yẹn lòún tiẹ̀ so a kì í fi ọ̀ràn yẹn lẹ́ka lọ́ máa ṣe ẹni tí èsè ọ̀ràn yẹn so kò sábúrú nù ẹ̀ n ti ń ṣe lọ́hùn tí ọba ti lòdì sí ẹ̀sìn islam kò sábúrú ṣùgbọ́n èyí ti káàf èèyàn ò ní í ṣe àfikọ́ nínú mọ́ṣáláṣí ṣíṣe nínú mọ́síláṣí yọ gba àwẹ̀ yóò sì dásìkò tí ó ṣe ètìkáfẹ̀ ìjọ méjì lọ́fẹ́ ló ọjọ́ kan ní ọjọ́ kẹta ni gbogbo ẹ̀ ni ó dà mọ́ àníyàn rẹ̀ ṣùgbọ́n khalwa ẹni pé kéèyàn ó jìnà sí àwọn èèyàn láti farabalẹ̀ sí nǹkan kan tó bá fẹ́ ṣe àwọn student àwọn ṣe kò sábúrú mẹ́ àyàfi tó yẹ pé khalwa yẹn bá wá nítumọ̀ míì lọ́dọ̀ ẹni tí ń ṣe gẹ́gẹ́ bí àwọn súfi ayé ìsìn àpá àwọn súnfì ayé ìjọun torí pé táwọn ayé ìjọun àwọn ò sí pẹ̀lú jẹ́hẹ́lì pẹ̀lú àìmọ̀kan táwọn ayé ìsìn ṣe ó ní pé ó ti ó ní intention pé khalwa tó bá wà yẹn revelation kan wà fún un tí ó yàtọ̀ sí àwọn èèyàn nínú àwọn revelation tó lè wá ó ní pé kò pa dandan kó wọn kírun àbí kò dandan kó wọn ó àbí gbogbo tó bá ṣe lẹ́sẹ̀ oore ni gbogbo tó bá dá lẹ́sẹ̀ oore ni lọ́dọ̀ ọlọ́run so ẹ̀yin tẹ́ ẹ máa ń wò ìpọ́sà burú ni ẹ̀yin ò tí ẹ̀ máa nǹkan kan nítorí pé nǹkan kan wá fún un nǹkan kan wá fún èmi tí wọ́n wá fún yín so tó ẹgbẹ́ irú hápò àyẹn ni eléyìí ànú ni ọlọ́run kó sọ wa nù ẹ̀ kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ torí pé ànùbúwà àbí rìsálà kìí ṣe téèyàn máa rí pẹ̀lú gbìyànjú kìí pé mo wá jọ́sìn jọ́sìn jọ́sìn jíjọ́sìn mi wá pọ̀ mo wá di àdẹ́bì kò ṣeé ṣe torí pé ẹ̀sà ni ọlọ́run máa ń sa àwọn kan nínú àwọn ẹrú rẹ̀ ni so ẹni ọlọ́run bá wá sà lẹ́sà yìí ó là nẹ́bì èyàn ṣiṣẹ́ rí ànábì àṣìyá kìí ṣiṣẹ́ rí òjíṣẹ́ so but tó ṣẹlẹ̀ ni pé àwọn àìdíà christianity àti judaism làwọn èèyàn ń gbé bọnú àwọn sufi ń gbé bọnú ẹ̀sìn islam so bírú àwọn kan báyẹn ṣe ń ṣẹlẹ̀ ní ọlọ́run akóso wa nú ẹ̀ so wallahu alam náà tọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh